إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أركف الله با أطلع لك الله با أطلع جنجة الله با النبي صلى الله عليه وسلم أترى باي فهو على النبي sallallahu alayhi wa sallam àti àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùtẹ̀lé ìlànà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà kọ́lọ́ ọba kí ọkà ẹ̀mí pẹ̀lú yín náà kúnnú wa. ọlá la ilaha illallah. ọ̀rọ̀ tá ń gbéyàwó kẹ́kọ̀ọ́ àwọn alkhawarij التكفيريون الحداديون àwọn tí wọ́n máa ń pè mùsùlùmí ní kéfèrí ọ̀rọ̀ wọn ni à ń gbé àti àwọn ìyapa wọn nínú ẹ̀sìn ọlọ́wọ́n ba àti ìjáde kúrò nínú súnà wọn tí wọ́n sì rò páwọn ń tẹ̀lé súnà ni. gbogbo gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni à ń gbé ẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan. lẹ́ni tó ń kí àárín akẹ́ àjẹ́ ń bẹ lọ́wọ́n bá kọ́lọ́wọ́n bá kọjá kí ọ̀rọ̀ yìí kó sì àǹfààní fún gbogbo ẹnikẹ́ni tí ó bá máa gbọ́. kọ́lọ́wọ́n bá àlékẹ́lá kó jẹ́ kó ní ìlápa dáadáa nínú ìgbésí ayé wa kọ́lọ́wọ́n bá àlékẹ́lá kí ó jẹ́ kárí ìyípadà dáadáa nínú ìgbésí ayé àwọn wọ̀nyí. a bẹ̀rẹ̀ látòrí àwa tá a jòkó lẹ́ni tá ń àtàwọn tí ó tún padà máa gbọ́ nílé àti àwọn olórí kókó yìí ọlọ́wọ́n bá kó sí ó sì ti ń sàǹfààní torí pé lánàá wọ́n jẹ́ kó yé mi wípé ìgbà tá ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n jẹ́ kó yé mi wípé àwọn náà gbé wá sísí lọ́dọ̀ wọn tó ń gbọ́ ajẹ́ pé wọ́n ti gbà pé ẹni máa gbọ́ wá sínú àwẹ̀ lónìí kódà wọ́n ní lálẹ́ yìí náà ajẹ́ sí pé wọ́n ti gbà yóò nìyẹn torí pé síwájú ká tó ṣe wá sí ẹ̀rí pé wọ́n èplé wá sínú àwẹ̀ wọ́n èplé rẹ̀ wọ́n ní o wọ́n gbọ́dọ̀ gbọ́ wá sínú àwẹ̀ rárá kódà ọ̀gá wọn máa ń sọ fún wọn pé ẹ má play lecture mi náà o lecture tèmi gan ẹ gbọ́dọ̀ play rẹ̀ nú àwẹ̀ o. wọ́n yé gbọ́ ara rẹ̀ sọ ẹ́ rí i pé látàná lọ wọ́n ti bẹ̀rẹ̀ sí máa gbọ́ wà sínú àwẹ̀ báyìí. tọ́ èyí ò ti sàǹfààní nù. àtúntẹ̀ náà bá òwélé tábà tó máa sọ náà tọ́lọ́wọ́n bá ti kí kó sàǹfààní fún wọn. ọlá la ilaha illallah. ilé ah, ìta fẹ́ gbéyàwó lálẹ́ yìí òun náà ni ọ̀rọ̀ nípa alámàrí kan tó ní agbára jùlọ nínú àwọn alámàrí ilé tẹ́ sí àwọn olórí kókó èèyàn yìí tí wọ́n fi yapa tí wọ́n fi yapa ahlu sunnati wal jamaa tí wọ́n sì fi jáde kúrò nínú ìjẹ́ ahlu sunna alámàrí náà ni ọ̀rọ̀ bídà ọ̀rọ̀ bídà ìdájọ́ bídà nínú ẹ̀sìn ibi tí ibi ìpìlẹ̀ fitna ìpìlẹ̀ ibi tí àdánwò ti dé bá wọn nìyẹn láwọn jàbátá àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ táwọn wí ìpìlẹ̀ ibi tájà wọn ti dé bá wọn nínú ẹ̀sìn wọn tó ti di pé ọlọ́run ọba àdékẹ́lá wa bẹ̀rẹ̀ sí máa da ìyẹpẹrẹ lé wọn lórí ọkàn wa bẹ̀rẹ̀ sí máa dúdú sí ọkàn wa ń le sí bọ́kàn wọn ti wá ń le sí tọ́kàn wọn dúdú sí bẹ́ẹ̀ ni wọ́n ń fa àwọn àgbà mẹ́sì bẹ́ẹ̀ ni wọ́n ń gbé tuntun jáde fúnra wọn sí lójoojúmọ́ wọ́n wá wọ́n wá kó àgbákòjọ wọ́n sọ lójú ilé ẹ̀sẹ̀ má gbogbo àwọn nǹkan tẹ́lẹ̀ kan nínú Islam àwọn nǹkan tẹ́lẹ̀ kan àwọn ọ̀rọ̀ tí yóò fi lẹ́rìí pé ọ̀rọ̀ tó mú wá ìyínú kí àwọn láti rí tẹ́wà ti tẹ́ ní rí. wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣàjọ ení tere ìdí tere wọ́n bẹ̀rẹ̀ sọ́jú odidi ẹ̀sẹ̀ mara wọn lọ́wọ́. ibi tí aburú wọn ti bẹ̀rẹ̀ gan ó ní aburú ká máa pe mùsùlùmí ní kèfèrè pẹ̀lú ọ̀rọ̀ dídá yìí pẹ̀lú ọ̀rọ̀ pé dídá gbogbo ẹni kúkúrú gbogbo ẹni kúkúrú gbogbo bídíà ló gbẹ̀yàn jáde kónú islam lọ́sọ̀rọ̀ ẹ̀dí kèfèrí ibi tí problem wọn ti bẹ̀rẹ̀ lélẹ́yìn látara báyìí lọ́lọ́wọ́n bá àlékẹ́ láti wá bẹ̀rẹ̀ sí máa fi èdìdì dí ọkàn wa ọkàn wọn wá ń le sí bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí máa mú àwọn tuntun wá nú ẹ̀sìn gbogbo àwọn nǹkan tó jẹ́ sí pé ọ̀gá wọn náà lálákọ̀ọ́kọ́ èèyàn tọkọ sọ́rí nínú àlùmọ̀ ìkò sẹ́ni kò sí sọ̀hábì kan tọ́sọ̀rú ẹ̀rí láyé kò sí tábì èyí kan tọ́sọ̀rú ẹ̀rí láyé kò dẹ̀ sí kan nínú àwọn àbá súnnà tí wọ́n sọ̀rú ẹ̀rí láyé ẹ̀ sì lè ka síra kẹtẹ́ wa pẹ̀lú àwọn ọ̀rọ̀ jákujàku yìí mẹ́ síra ní ti. àwọn ọ̀rọ̀ tá a fẹ́ yanjú pọ̀ gan nítorí pé nínú tá a máa yanjú lórí ìjókòó yìí ó ní wípé ìjọ tọ́ kí a máa pè yàn wá síbi ìkómọ àbíòtọ́ lára tí jókòó ìfẹ́ yanjú ni lára wa nu wọn lè wà wọ́n lẹ́ni tó bá ti pè yàn lọ́wọ́ síbi ẹran kómọ báyìí ẹni tó bá ti ń ṣe kómọ lọ́jọ́ keje tó bá pè àwọn èèyàn wá síbẹ̀ ó ti ṣe kèèfèrí nìyẹn ó ti di kèfèrí ó ti jáde kónú Islam ó ti ṣe kèfèrí torí kó fẹ̀yàn wá jẹun ìkómọ náà ló ṣe kèfèrí sí wọ́n ní nítorí pé bídà lélẹ́yìn àwa béèrè pé ọ̀dà inú tí àwọn láti rí kà bẹ́ẹ̀ ibo ibo inú tí àwọn ẹlẹ́ ti rí kà wọ́n nínú tí àgàtà ti rí kà inú tí inú tí agbárí jàbàtà náà ti rí kà inú tíra tí èṣù èṣù tó gbé sínú ọpọlọ jàbàtà tó ń gbé jáde fáwọn ọmọlẹ́yìn rẹ̀ ibi tó ti rí nìyẹn àmọ́ pé túra tíra súnnà kan táwa táwa sọ pé súrà tí wọn ti kà á ní ẹ léyìn láyé inú tíjókòó yọ yanjú ni inú tíjókòó yọ yanjú ni pé wọn lóbìnrin ọgbọràn lọ síbi ayẹyẹ ìyàwó wọn lóbìnrin lọ wà ní mẹtù nìka ká máa ṣèyàwó wọn lóbìnrin ọgbọràn lọ ọkùnrin nìkan yóò máa lọ bóbìnrin bá ti lè lọ báyìí ó ti ṣe bídíà nìyẹn wàbí táálí ọjà lè kó nu ẹsùn kì í ṣe mùsùlùmí má lára tí gbogbo yọ yẹn jù ni ká fi síbi jẹun wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní ìṣèkè ìfèrí sọ́lọ́ ọba ni wọ́n lẹ́nu tó bá ti fi síbi jẹun ti ṣèkè ìfèrí nìyẹn lára tí gbogbo lẹ̀ yọ jù ni. wọ́n ní àgbọ̀dọ̀ pọ́lọ́ mọ́ wọ́n ní Allah nìkan lágbọ́dọ̀ máa pè èèyàn gbọ́dọ̀ pọ́lọ́ ẹ́ wọ́n ya Allah làwọn máa ń pè àwọn ọmọ wọn máa Allah Allah náà máa ń pè eléyìí ni ọtí ẹ̀wá kọ́rẹ́tì rárá kọ̀ọ̀bá ó sọ wọn tẹ̀jú lọ. Débà ní sè, inú kan ṣíṣe kó yọyàn ni. Nínú ẹ̀, òun ni pé wọ́n lóbìnrin gbọ́dọ̀ máa bójú ni wọnú kọ́wọ́nú yàrá ọkọ rẹ̀, máa nínú tí jókòó lẹ̀ yọ ìyànjú ni. nínú ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá ń kírun ọ̀nà mẹ́rin péré ààyè ọ̀nà mẹ́rin péré la gbọ́dọ̀ gbọ́wọ́ tí wọ́n fi parí nínú tí jókòó yọ ìyànjú ni. nínú ẹ̀ wọ́n ní tábà fẹ́ kírun ìdí méjèèjì ìdí iléyà àti ìdí àwẹ̀ kábàrà ẹ̀yọkẹ́ la ṣe à níṣẹ́ kábàrà méje lákọ̀ọ́kọ́ márùn-ún nínú tí jókòó yọ ìyànjú ni. nínú ẹ̀ wọ́n ní a oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n sọ pọ̀ sọ pé ó ti fẹ́ sápá mi lórí tó ń ṣe inshallah máa padà máa rántí ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan fẹ́ẹ́ pé àwọn àgbákò àgbákò ńláńlá tí wọ́n gbé wá sínú àlùmọ̀ yìí fẹ́ẹ́ pé inshallah ta'ala ìjòkólẹ̀ yìí yóò máa yanjú ẹ̀ nínú ẹ̀ náà ni pé wọ́n ní ẹbọ kékeré ashirkul asghar wọ́n ló gbé yẹn jáde kónú islam ó sọ yẹn dìde èdè yìí bẹ́ẹ̀bọ ńlá ti gbé yẹn jáde kónú islam náà ni ìjòkólẹ̀ yọ yanjú ẹ̀ àfihàn àwọn kàwárí bìlélẹ̀ náà nínú òun náà ni pé wọ́n ní bàbá ń tàdúrà fún èèyàn gbọ́dọ̀ sàmí bẹ́ẹ̀ báyìí sàmí ó ti ṣe bíbí àánú ọjáde kóònù ẹ̀sìn ó di kèfèrí torí pọ́ sàmí àdúrà ó di kèfèrí nìyẹn nínú jíjẹ òkúlẹ̀ yọ yanjú ni. nínú ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá ń tàdúrà kò gbọ́dọ̀ tẹ́wọ́ wọ́n láyìí tẹ́wọ́ bẹ́ẹ̀ bá ń tàdúrà ọ̀nà tàdúrà yóò ti tí òbí nígbà ta kò lásọ̀ ní pé ọ̀nà tí òbí nígbà náà ẹ̀rọ ń gbà bẹ́ẹ̀ bá ń tẹ̀lé àjọ àwọn tó ní àmàkì ẹ̀wọ́ ètè wa ní kátẹ́ àbí kí ni kátẹ́ bá ládùúrú àwọn ẹ̀rí tó pọ̀ nínú ẹ̀ náà lọ́wọ́ ìjòkólẹ̀ yọ yẹn ẹ̀. àwọn ọ̀rọ̀ eléyìí tó jẹ́ sí pé. ẹ lè gbọ́ ládọ̀ ẹnìkan tákìdá rẹ lálàáfíà ẹnu wọn lẹ́tì máa gbọ́. a máa mú àwọn ìwọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan ó jù bẹ́ẹ̀ lọ. nínú ẹ̀ náà ni máa pa àbá gbogbo mùsùlùmí ayé ìmáàmù mẹ́rin ayé ni mẹ́ta péré làwọn ìjàmbá ní gbogbo ayé láyé pátá kò síbi tẹ́ẹ̀tì yìí tẹ́ẹ̀tì ní ìmọ̀ mẹ́ta àbọ̀dọ̀ tí wọ́n nìkan ní gbogbo tí àtẹ́bà síta ìmáàmù mẹ́rin lánìí àwọn nìkan lẹ́ni mẹ́ta ìmáàmù Abu Hanifa àgbà gbogbo wa dá kèfèrí lọ́dọ̀ àwọn eléyìí kèfèrí ní ìmáàmù Abu Hanifa wọ́n hẹ́ẹ̀tì ìmáàmù Abu Hanifa wọ́n hẹ́ẹ̀tì ẹ̀jú fìràwọ̀ láwọn ọ̀tọ̀ ẹ jọ wọn kọlọ ọba kó sànù wa àwọn ọlọ́kà yìí lé èèyàn yìí àwọn aláwìí gbọ́ ọmọ yìí nílọrin ní nàìjíríà náà àìmọye èèyàn àwọn àfáà ni wọ́n ti pè ní kò báyìí lára sọ́búrú ọlọ́kan ọ̀jọ̀ kan ọlọ́kan ọ̀jọ̀ kan òun náà ló kún ọwọ́ wọn. àmọ́ pilẹ̀ gbogbo ẹ̀ ẹni mo ní ẹ̀rí pé mo ní àwọn pípù yìí ibi tí àgbákò ti bá wọn gángan òun náà ní ibi ìpè gbogbo bídíà ní kúfùrù sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀sáìlì tó jẹjáde yìí ẹ lágbájá kèfèrí ni tàmẹ̀dù kèfèrí ni bẹ́ẹ̀ bá ṣèyàwó ti di kèfèrí ẹ bẹ́ẹ̀ bá wọ́n ní ìyàwó pọ́blíkì èmi ọmọ ìyàwó private èmi ò ẹnu ọmọ ti gbọ́ yáa pé ẹ máa ń ṣe ìyàwó public bá ẹ máa ń ṣe ìyàwó public ẹ dàpọ̀ ìyàwó máa ń ṣe ní private. wọ́n yọ ọmọ ìwé lọ́ba. ẹ tó ìjẹ́ sí pé kẹrin inú sílẹ̀ kẹrin ká ṣe ìyàwó ní public ìyàwó ó ní ẹ máa ń ṣe ìyàwó public o ọmọ ẹ máa ń ṣe ìyàwó public public nìkan. ọlọ́wọ́ sànú wa ládùúgbò àwọn ẹ̀rí tí anábì ò ṣe private nìkan àríláyé public nìkan náà ni ṣe public one. kódà bẹ́ẹ̀ nìkan máa bẹ́ẹ̀ ṣe private nìkan níṣẹ́jú ẹ̀wọ̀ abdulrahman ìgbà tó fẹ́yàwó ẹni ò gbọ́ sí. wá rí wá gbóòórùn sùràrí lára rẹ̀ wá wò pé a ah, sùràrí tí mo gbọ́ lára tùràrí ẹni tá a máa ń gbọ́ lára ọkọ ìyàwó ni ó ti fẹ́ ìyàwó ni ó ní bẹ́ẹ̀ ni àtúnwò ọjọ́ nìkan gbọ́ àwọn ní wàhálà òbí ṣàn arábìnrin lọ ṣe wàlímà pé àwọn èèyàn fún wọn lẹ́nu jọ pé ó ti fẹ́ ìyàwó kódà kọjá sí pé àgbò lọ́pa kódà kọjá sí pé àgùntàn lọ́pa kódà kọjá sí pé ewúrẹ́ lọ́pa aoni wala onisa a ayiseyawo gawa kebere wa lọ kebere wa lọ kakawe wa bara tutu lọ báyẹn ṣe wàlímà kó àwọn èèyàn lẹ́nu jọ káwọn èèyàn lè mọ̀ kó ti fẹ́yàwó wala onisa ẹ̀rí kí ẹ sọ pé bẹ́ẹ̀ bá tó ti wá ṣe wáàsí di ìyàwó báyìí wọ́n ṣe ìyàwó ẹ tó wá ṣe wáàsí bẹ́ẹ̀ ẹ ti di kèjò nínú o bẹ́ẹ̀ bá ti ṣe wáàsí di ìyàwó ó ti di kèfèrí àgbọ̀rọ̀ ṣe wá sí mẹ́ pé báyìí ní ẹwọ ní èyí ṣe wá sí ìyàwó bọ́bá ti wá lè ṣe bídí àlóṣe yẹn pàbí táálí ó di kèfèrí bọ́bá ti ṣe wá sí ibi kómọ bídí àlóṣe yẹn pàbí táálí ó ti jáde kómọ ẹ̀sìn náà nìyẹn àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ lè rí tíra kan wàláhì mo búra ẹ̀ lè rí ẹ̀ lè kan tíra kan ìpeni níjà ni inú tí àtẹ bá ti rí ẹmu wa ẹja ẹja rí tàbáyì ẹka tíra náà fún wa ká gbọ́ inú tí àtẹyìn bá ti kéwú kan tẹ́ ń sọ nì tí èyí bá ti pé kéèyàn láyà kéèyàn máa mú ẹ̀sìn pẹ̀lú fẹ́nu subhanallah ó dẹ̀ ń gbẹ́dájọ́ kẹfẹ́ ilé àwọn èèyàn lórí lọ nínú àlùmọ́ yìí so oríṣiríṣi ọlọ́kan jọ̀kan àwọn àròrí tó ní agbára òun lọ́wọ́ lọ́dọ̀ wọn àmọ́ pìlẹ̀ ni pé nígbà tán ti pé àwọn gbogbo bídíà ní kúfúrú àti ń tọ́jẹ́ bídíà o àti ń tí ò jẹ́ bídíà o sábà ti lè gbéjàjọ bídíà lé lọ́dọ̀ wọn báyìí bẹ́ẹ̀ bá ti ń ṣe owó gbéjàjọ lé olórí sílẹ̀tì ni ó ti di kèfèrí nìyẹn bẹ́ẹ̀ bá ti fi síbi jẹun báyìí ó ti di kèfèrí nìyẹn o bá ti lè sọ fún ọ tó gbọ́ sẹ́wà níbi àmọ́ ó lé bí tó rẹ̀ pé èso oúnjẹ nílé tiwọn ẹ̀kọ́ èso oúnjẹ Gẹ́gẹ́ lómi ò ní ti fi ń ṣe àárọ̀ jẹ pọlọ, àbí? Ẹ tọ̀ ẹ ètò oúnjẹ ẹ̀kọ́ ti máa jó oúnjẹ ńlẹ̀ tiwọn àmọ́ nínú anu tiẹ̀ àtàgọ́ tiẹ̀ lẹ́kọ́ ètò oúnjẹ ẹ̀kọ́ ètò oúnjẹ báwo tẹ́lẹ̀mí lọ bá sínú bí ọba mú mẹ́mẹ́ ìyá pàtí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah. náà àgbọ̀dọ̀ fi àgbọ̀dọ̀ fi sí nínú gbogbo àwọn ìgbà mo fi ọlọ́ọ̀bá búra ìgbà táwa wà ń bẹ̀ ọ̀gbọ̀dọ̀ fi sí nínú ọ̀gbọ̀dọ̀ fi sí nínú gàrí tọ́ ti fi sí nínú fi mu gàrí kúfùrù nítorí pé láàárọ̀ oúnjẹ ni nígbà yẹn ó tẹ̀sẹ̀ amẹ́ǹdì ẹ̀ ni láìpẹ́ sọ pé mo èrí ẹ̀ wájú tó ti rẹ́ni pé ó ní ẹ oníjọ́ kan àbẹ́bí wa mú ẹ kìíní nínú gbá ẹ wa e, e, wa mú wa tẹ́ nínú gbá náà so ẹ̀rí pé ẹ̀lẹ́bí ti rí mú nǹkan nù àbẹ́bí mú nǹkan nínú gbá nǹkan yẹn wá tẹ́ nínú gbá yẹn wà ìdí wà láì mú nǹkan nínú gbá tó àjẹ́rìí nìyẹn pé ẹ̀sùn nígbà tó yẹ pé ibà yìí ti jẹ́ àlà tó ajẹ́pá àlìmá lo títí nù. mo tún wá tún gbọ́ pé àrẹ́bí mú nǹkan náà gbá nǹkan wá. síbí wọn àrẹ́bí fi mú àní síbí síbí là ń sọ gbá lè fi síbí mú nǹkan. gbogbo ẹ̀rí tá a rí láyé àrẹ́bí máa ń gbé nǹkan mú mu tẹ̀rí ni wọ́n fi síbí mú àbí. wọ́n máa ń gbé tẹ̀rí ni wọ́n sì mú wọ́n mu wàrà láyé ànẹ́bí wọ́n mu omi sẹ́yìn ẹni kan máa ń gbé tẹ́rí ni ibo ni wọ́n ti wá rí ẹ̀rí ká máa fi síbi mu nǹkan àmọ́ jíjẹ lọ ọ̀rẹ́ rí fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n láwọn kan wọ́n láwọn kan wọ́n láwọn kan fìlà káyẹ̀ ṣeré pé abá nílùú tiwa wọ́n láwọn kan fìlà káyẹ̀ ṣeré kí n yẹn o àwọn èèyàn tó gbọ́ náà wọ́n ní nínú tiwa àbá báwa tí máa ń jẹun ẹ̀kọ́ ẹ̀kọ́ tiwa oúnjẹ ni bá a ti máa pé a máa ń da a wà á dà sínú ẹ̀kọ́ ṣé a máa fi síbí mu ẹ̀kọ́ a máa fi ọwọ yọ ẹfọ nú <laughs> tí ń a máa dáhùn ó ti ó ti lọ orí láyé. nígbà tó bá yẹ pé yẹn bá mú nǹkan wá lágbárí ẹ̀ ń pé yóò padà di pé ni kí tó wá àwọn kan ní ìlú tiwa báwa ṣe máa ń ṣe ni pé a mú a wà rẹ̀ sínú ẹ̀kọ́ a ti dé máa fi sídìmù kan sí a máa wá fi sídìmù kan a máa tọ́ a máa lawọ́ bọ́nú ẹ̀kọ́ a máa yọ ọ̀lẹ̀ lẹ́nu ẹ̀ àbí ẹ̀ wá gọ̀ yóò fi síbi gbé ẹ̀kọ́ fẹ́ mú mẹ́ẹ́mẹ́ tó ti rì mọ́nú ẹ̀kọ́ yóò wá ju síbi lẹ̀ yóò tọ́wọ́ bọ̀ yóò ẹ̀pà náà jíjẹ o náà pé lọ́dọ̀ tiwa náà ní èyí ò tiẹ̀ ṣe jìnnàjìnnà bẹ́ẹ̀ bá fẹ́ mu gàrí yóò wá tú ẹ̀pà síbẹ̀ àbí. a wà tú ẹ̀pà á bu epo rẹ̀ á wà tujà sínú gàrí tó a máa fi síbí mu a máa tọ́ bọnú ẹ̀pà ń a máa wa ẹ̀pà jáde a máa fọwọ́ wa jẹ a máa wá ti síbí ẹ wọ́ọ̀dù ẹlẹ́ẹ̀keje ní jẹ́nẹ́rà ọ̀rọ̀ ẹ ti níbi ẹ̀ lẹ́lẹ́fẹ̀ẹ́ wo bí ṣe ń jẹun bẹ́ẹ̀ni tó nílẹ̀ àká ìdí jẹun ní jẹun yìí. wàláì bí yẹn bá ti jẹ jẹ́nẹ́rà tó sọ́tọ́ bá ní kí yẹn jẹun tó wá gbé tó wá gbé gàrí àti ẹ̀pà ẹlẹ́fù tí bá ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ah, ọ̀gbánu tòótọ́ wàláì àwọn tó mú wá bí wọn sì ó mú wá. wọ́n ti fi jẹ́gẹ́jẹ́gẹ́ máa lọ́wọ́ kó Kọọ maa ọ asịrị a ebe ti n'am a eleghịsi afee bèrè rè làlè yi. Alamali katọ kẹnu na ọ naanị ọrọ bido a. Amatị ala ọma ikpe, ọ na-esi ahụ ya, sọ ma nga dị adị ku n'ogige ahụ ịsị na ọ na ẹwà wọn kọ̀dàríyà níbo náà ti jáde kó nínú jáàlù súnà níbi al-imanu bil qadar ìnígbàgbọ́ sí kádàrá wọn òun ni ògúnrẹ́gé ibi táwọn ti jáde nìyẹn. ṣé báyìí nìsí sẹ́rí kéèyàn jọ alùsúnà ní àwọn àyè míì kò túmọ̀ sí páàlù súnà ní tó bá ti ya páàlù súnà nínú àwọn ìpìlẹ̀ kan tó ẹ̀kọ́ ìyọ̀gbọ̀dọ̀ ya páàlù súnà lórí ẹ̀ ẹ̀wọ̀n àwọn kọ̀dàríyà lẹ́yìn ọ̀rọ̀ kọ́dà wọ́n nígbàgbọ́ sí alìmánu bí rasul ká nígbàgbọ́ sí òjì sí ọlọ́wọ́ bá oye báyìí nìsí àtàwọn nǹkan kọ̀ọ̀kan ibi tí pọ́blẹ́mù wọn wà ní kíni o alìmánu bí kọ́dà tẹ̀sùn pé ká nígbàgbọ́ sí kádàrá ìkan náà wò fún ẹ̀sìn mẹ́fẹ̀ẹ̀fà lọ́wà. bẹ́ẹ̀ náà ni ẹwà àwọn mùrùjíà àbí kí n tó lọ síbi mùrùjíà tó kún mo fẹ́ kó mùrùjíà yẹn papọ̀ mọ́ àwọn èèyàn jàbátá ni torí àwọn méjèèjì opposite ni wọ́n níbi ọ̀rọ̀ al-iman níbi babul iman làwọn ti jáde kó nínú alùsùnà mùrìjíà ni o mọ̀ẹ́tẹ́sílà ni o àtàwọn khawarij àwọn jàbátá yìí níbi ọ̀rọ̀ al-iman ibi táwọn ti jáde kó nínú alùsùnà nìyẹn bẹ̀tẹ̀ wà wọn jahmiya níbo làwọn ti jáde kó nínú alùsùnà níbi ọ̀rọ̀ àsìfà ìròyìn ọlọ́run làwọn tako ẹwà wọn ṣíà ìbọ̀dọ̀ ti jáde kó nínú nínú alùsùnà alìmánu bìí kìtàbí wà súnà wà tìrọ́mì sọ̀hábà. ká nígbàgbọ́ sí alukur'an àti súnà àti ká máa pọ́n àwọn sọ̀hábà lé ibi táwọn ti ní pọ́blẹ́mù nìyẹn. bẹ́ẹ̀ náà làwọn kọ̀wárìjì náà àtàwọn mẹ̀tẹ́sílà àtàwọn àtàwọn murjia ibi táwọn ti ní problem ọ̀rọ̀ nípa al-iman wal-kufr ọ̀rọ̀ nípa ìfi ìmánì rinlẹ̀ fún yàn pé lágbájá mùmínì ni nínú mùsùlùmí lọ́wọ́ àti pé lágbájá kèfèrí ni ibi táwọn ti jáde kúrò nálùsù náà nìyẹn ọ̀nà wo nígbà jáde àwọn kọ̀wárìjì àti mọ̀tẹ́sílà àwọn máa ń pe ẹni tí àlùsù náà ò kí ń pè ní kèfèrí àwọn máa ń pè ní kèfèrí ibi táwọn ti jáde kó ní alùsùnà nìyẹn gbogbo ẹni tó yẹ pé ẹ lérí kí alùsùnà pẹ̀lú wọn ní kèfèrí láyéláyé àwọn eléyìí máa ń pè wọn ní kèfèrí ibi tí àwọn jàbàtà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ibi táwọn kó sí nìyẹn àwọn mùrùjíà ibi táwọn ti ibi táwọn ti yapa alùsùnà ni pé gbogbo ẹni tó jẹ́ kèfèrí nínú nínú ẹ̀rí tẹ́rí pè ní kèfèrí àwọn sọ pé kí ni o àwọn ní kò kìí àwọn ní kò sí ti kò dẹ̀ sí iṣẹ́ kankan tí yẹn lè ṣe tó lè kó bá ìmánì yẹn ìmánì yóò tó pé digbí náà ni ibi táwọn ti yapa sí alùsùn náà nìyẹn àwọn ni wọ́n jẹ́ ìdàkejì ni wọ́n jẹ́ opposite fún àwọn àwọn kọ̀wárì tó bá àwọn kọ̀wárì àwọn máa pè yẹn ń kèfèrí ni láì kọ̀ńlá ṣé báyìí nìsín wọ́n dẹ̀ máa ń yapa alùsùn náà ntí alùsùn náà rẹ̀ pè yẹn ní kèfèrí lé lórí náà máa ń pè yẹn ní kèfèrí lé lórí nínú àwọn òrújú tí wọ́n máa ń bẹ fáwọn èèyàn ni pé wọ́n wà ní ẹ ẹlẹ́ ń pe àwọn pípù yìí ní jàbàtà ẹ̀ ń pe àwọn jàbàtà yìí ẹ̀ ń pe wọn ní kọ̀wárì. adẹ̀mọ́ ń pe jàbàtà máa ń gbógun ti kọ̀wárì jì gan bí ṣe ń gbógun ti kọ̀wárì jì tó ìṣúná tó lè jẹ́ kọ̀wárì jì ni àmọ́ níbẹ̀ ni wọ́n lè jẹ́ bẹ́ẹ̀. kéèyàn máa gbógun ti nǹkan kò túmọ̀ sí pé òun náà kó sínú nǹkan yẹn. èèyàn lè máa gbógun ti nǹkan tóun náà sì tẹ̀lé sínú nǹkan yẹn yálà wọn ni ní tàbí kọ́ mà ìgbà mi ò lè mà tí ó sì tó tẹ̀lé sínú nǹkan tí ó ń gbógun tì ìgbà mi ò sì lè ṣaláì mà fún bí àpẹẹrẹ ẹ máa wò ó kò sí àbá náà láyé àyàfẹ́ ni tí ọba fẹ́ yọ ẹ̀ jáde kónú Islam tí ó bọ́ta tí ó lè dìnnà dá kò sí àbá náà tí ó bọ́ta tí ó sọ pé dìnnà dá àwọn àbá wọn máa sọ fún wa pé dìnnà ọ̀dà dìnnà ọ̀dà kódà wọn máa sọ ìjìyà tí ń bẹ ẹ̀rí kan ṣe jìnnà àbí àbá àtọ́kọ́ ta ti ń ṣe jìnnà wá sí jìnnà kódà ti ń sunkún ó tó lè dọ̀la kóńgá tó bẹ̀rẹ̀ jìnnà kátó máa ṣe jìnnà dáadáa sàn pé àjọǹgbà àdúgbò náà ni àjọǹgbà àtijọ́ mara wa náà ni. so kábàtì torí pé àbá yẹn àbí tẹ́ máa ń takò jìnnà tó kábàtì torí àkáwá ni ẹ àkò lè ṣe jìnnà láyé irọ́ nìyẹn ìyẹn lè máa takò nǹkan ìyẹn lè máa gbógun so nítorí ẹ ẹ lè máa rí jíjábà tó máa sọ pé àwọn kọ̀wárí jìbá kan ní kíní òun gẹ́gẹ́ sí ní kọ̀rí jí lòun náà kò sí ẹbá ń ṣe bí ọ̀rọ̀ ẹni tí ń sọ ìdájọ́ zìnà tí ń lè máa wọ̀nyàn lórí zìnà tóun náà yìí ti ń ṣe zìnà ni ṣé ẹbá ní sọ irú eléyìí báyìí nǹkan tó fa nìyẹn tó fi jẹ́ pé àti ìdá àwọn kọ̀wárí jìjàgà ní ń bẹ lọ́rùn àfáà yìí kí ló fà á àwọn abáṣúná ti ṣàlàyé fún wa pé gbogbo ẹnikẹ́ni tí bá ń pèyàn ní kèfèrí pẹ̀lú gbogbo bídà irú ẹni bẹ́ẹ̀ nínú àwọn kọ̀wárì jùlọ wà ẹni ká lọ ka ẹni ká lọ wo tíra yìí kí má máa sọ̀rọ̀ gbẹrẹfu lásán. tíra kan bẹ wọ́n pè ní fitru takfir qadiman wa haditha wa tabri'atu ittiba'i madhhab as-salaf min al-ghuluwi kí n tó sọ ìtumọ̀ ọkọ̀ tíra yìí ẹni tó ṣe òun náà ni àbáwọ̀ abdulsalam bun salim bun àgbàfà ni wọ́n tí wọ́n jẹ́ àfà súnà ní saudi arabia àgbàfà ni wọ́n tí wọ́n dúró nílé lórí súnà wọ́n bá kọ síra yìí wọ́n ní fíkìrù tẹ̀síìr ìròrí àwọn tí máa ń pe mùsùlùmí ní kèfèrí làwọn fẹ́ sàlàyé nu síra yìí ìròrí sálámù náà sàlàyé o àwọn tí máa ń pe mùsùlùmí ní kèfèrí àwọn àtẹ̀fìrì yùn wọ́n ní làwọn fẹ́ sàlàyé ìròrí wọn. àdìsọ́kà wọn síkírù takfir qadiman wa haditha ní àtìkò látàtìkò tó ti pẹ́ lọ ẹni pé látìkò àwọn sọ̀hábà ìròrí àwọn kọ̀wárì yìí ń gbà yẹn wa haditha àti ìròrí àwọn kọ̀wárì tó tó ti sẹ́yìn méjèèjì lẹ́fẹ́ sàlàyé ẹ mọ àwọn kọ̀wárì yìí ti jọ̀hún àwọn ìròrí wọn kẹ́ẹ̀dẹ̀ tó mọ àwọn kọ̀wárì yìí sìn náà àwọn ìròyìn tiwọn náà ẹ má jẹ́ kẹ́nìkan kọ́ máa fi ìròyìn àwọn kọ̀wárìjì ìjọ òun kọ́ máa fi já ti tàwọn kọ̀wárìjì sí ìrú máa yín lójú kọ̀ọ̀rìjì lòun náà nínú àwọn kọ̀wárìjì sí lọ́wà yọmọ wá kí a kíra àwọn kọ̀wárìjì jọ òun yọmọ wá níjẹ́ ìgbélé yóò sí lára tèmi o òun náà ti wà nínú lórí àwọn kọ̀wárìjì sí se ẹ tí ọ̀nà sáà làwọn afáfẹ́ fi yanjú pé kí wàtẹ̀bùrí atú ìtìbá ìmẹ́gbàdì sálà àti pé abẹ́ ti àfọ̀mọ́ ìmọ̀ tẹ̀lé ojú ọ̀nà àwọn sálà mínà gbòlúwì kúrò níbi àṣejù tí àwọn ọmọ jàbàtà ń bá káàkiri wàlfíkiri munharif àti kúrò níbi ìròrí tó ti gbórí kúrò nínú ẹ̀sìn tó ń gbé káàkiri tíra yẹn tán kó kọ́ rẹ̀ nìyẹn o ẹ jẹ́ ká wá lọ page thirty one nínú tíra náà page thirty one. àbá ah, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bẹ́ẹ̀ mo fẹ́ gbàbẹ̀ wọlé ni kálíbà àmọ́ yìí pé ọ̀rọ̀ tí àwọn pípọ̀ yìí sọ yìí ọ̀rọ̀ tí ó burú gbà ni tí ò sẹ́ni kẹkẹ rí nínú àlùmọ́ Islam tó sọrú ẹ̀ rí. Naam, mo ní ká lọ page thirty one nínú tírà náà. Àfọ́ yìí ń jẹ́ kó yé wa nípa wípé àwọn Khawarij kí madhabu wọn kí lójú ọ̀nà wọn tẹ́ máa ń rìn àti kí bẹ́ẹ̀ kí ni ojú ọ̀nà alùsùnà wal jamaa. wọ́n ní wà mawqifu ahli sunnati wal jamaati as-sa'irina ala manhaji salafi salih min takfiri min takfiri ahli al-bidai wal aqaidi al wọ́n ní ibi tí alùsùnà wal jamaa ibi àwọn tí wọ́n rìn lójú ọ̀nà àwọn alùsùnà jama'a tí wọ́n rìn lójú ọ̀nà àwọn sálà àwọn sọ̀hábà tí wọ́n jẹ́ ẹni rere ibi tí wọ́n dúró sí lórí ìmọ̀ pé àwọn oníbíyà ní kèfèrí ẹ̀rí kan wọ́n ní mọ́kìbù alùsùnà gbogbo ẹni tí bá ti ń jẹ́ alùsùnà pátápátá eléyìí fẹ́fẹ́ sàlàyé ni mọ́kìbù ẹ̀ pé mọ́kìbù tó pé ìyapa mẹ́mbẹ̀ ni wọ́n ní mọ́kìbù alùsùnà o ọ̀nà méjì ló pín sí aráwọ̀ àbá súnà kan tẹ́sọ báyìí àti ráwọ̀ àká súnà kan tẹ́sọ dàkejì náà kò yẹ báyìí nìsí báwọn àbá súnà mọ́tẹ́ máa ń kọ síra nìyẹn wọ́n jẹ́ ẹni tó ní déédéé àti dọ́gbandọ́gba púpọ̀ ibi tẹ́nu àwọn àfọwọ́ bá ti kò lórí ìdájọ́ ẹ̀sìn kan wọ́n ṣàlàyé fún wa pé ẹnu àwọn àfọwọ́kọ àwọn kan wí báyìí àwọn kan wí báyìí ẹ wo ọ̀rọ̀ ẹni tí ò bá kírun ǹjẹ́ kèfèrí ni àbí èsè kèfèrí sẹ́bà ní sìn ẹnu àwọn àfọ́kò lórí ẹ̀ táwọn afá súnú náà bá dẹ̀ débẹ̀ tó bá ń yanjú ẹ̀ wọ́n jẹ́ kó yọ wáyé pé ẹni tó bá wíkẹ́ ní kejì kò sọ́ di pé ẹni ọba ti jáde kó nu alùsùn náà o kò yẹ báyìí nìsín. àmọ́ mẹ́sàlá tó bá jẹ́ sí pé alùsùn náà ọ̀yà pa lórí ẹ̀ tó náà máa ń fún nírú báàbù yìí mawqifu alùsùn náà ibùdúró sí àwọn alùsùn náà àṣà ìrìnà àlà manhaji salafi àwọn tí wọ́n rìn lórí manhaju orí ìlànà àwọn àwọn sọ̀hábà ẹni rẹ̀ mẹ́ntẹ̀fìrì àlèbídàì nípa ìmọ̀ àwọn oníbídà ní kèfèrí wàlẹ̀ àkọ́ ìdí fásídà àti ká máa pe àwọn tákìdá àwọn ọ̀dà ní kèfèrí kí ni manhajù wọn wọ́n fẹ́ sàlàyé manhajù alùsùnà rẹ̀ o. wọ́n ní huwa tafsir wọ́n ní manhajù alùsùnà ibùdó sí alùsùnà ojú ọ̀nà tí alùsùnà rìn òní kí wọ́n máa ń ṣe òpin yà láàrin àwọn oníbídà huwa at wọ́n máa ń ṣe òpinya láàrin àwọn oníbídíà wọn kí í fún wọn nídàájọ́ kankan náà wọ́n worú bídíà wo lè yẹn kó sí sábàbá tó kó sí wá gbé sósì orí òṣùwọ̀n ẹ̀sìn tó bá yẹ pé irú bídíà tó kó sí yẹn nínú òṣùwọ̀n ẹ̀sìn iṣẹ́ kúkúrú lọ́bọ́ sí bídíà tó mú kàfíràn ní òpè wọ́n ní bídíà tó ṣe tó tó ṣé bá ní sìn so iṣẹ́ bíbí iṣẹ́ kúkúrú ló fi ń jọ́sìn fọlọ́wọ́n bá yẹn wọ́n fi táálí odidi kẹfẹ́ pẹ̀lú iṣẹ́ yìí àbí tó bá rí pé yẹn kó sí bíbí àtọ́ jẹ́ ẹbọ wọ́n ní irú bíbí àtọ́ ń ṣe yìí bíbí ẹbọ ni pẹ̀lú iṣẹ́ tó ń ṣe yìí o kò yẹ bá ní sìn bákan náà tábà wá rí pé bíbí àti yẹn ṣe kò kó sínú òsùn ẹbọ bẹ́ẹ̀ ni ò kó sínú òsùn wọn kúfùrù wọ́n ní àbídí àtó ń ṣe yìí o bídí àti ọsọ yẹn di kòkì ni tọ́sọ yẹn di ẹlẹ́ṣẹ̀ kòkì nírú bídí àbáyìí torí pé kọ̀sọ̀ yẹn di kèfèrí wọ́n ní huwa at-tafsir wọ́n ní ìfọ́síwẹ́wẹ́ ni wọ́n kì í fún gbogbo bídíà nídàájọ́ kan náà àwọn ahlu sunnati wal jamaa tẹ́ ẹ bá fi wálé lẹ́nu náà tó sọ pé ìdájọ́ kan náà ni gbogbo bídíà mú ajẹ́jẹ́ kò sí nínú ahlu sunna èmi kí n bá sọ bẹ́ẹ̀ o sheikh As-Sihini àwọn náà sọ bẹ́ẹ̀. ẹ wá máa wo níbi tí wọ́n sọ yìí wọ́n wá kọ one sókè rẹ̀ tẹ́bá ti kásílà tẹ́bá ti kọ one sókè rẹ̀ báyẹn àbí two tẹ́bá wà lọ wòtálẹ́ rẹ̀ one yẹn wọ́n wá gbé àlàyé kan wá ń sàlẹ̀ wọ́n ń pè footnote footnote wọ́n wá sàlàyé nǹkan tán fẹ́ sàlàyé níbi wà nìyẹn ibi tán ibi tán lé lébẹ́ẹ̀lì wà nìyẹn wọ́n wá lọ sàlàyé nsàlẹ̀ àmọ́ kí n tó lọ ka ibi tán sàlàyé nsàlẹ̀ yẹn ẹjẹ́ ń ka ẹjẹ́ tó ka láì tó tẹ̀lé lè ti wọn káyé. wọ́n ní ìtumọ̀ àtẹ̀sí táwí wàhùwà anna ahlal bidai òun náà ní pé àwọn oníbidà lẹ́yìn sùn àlàdàrọ̀jà tìlwàhídà alùsùn náà gbé àwọn oníbídí àsórí ìdájọ́ kankan náà wọn fún wọn nípò kankan náà wọn fún wọn ní ìdájọ́ kankan náà. faminhu ó ń bẹ nínú àwọn oníbídí à man huwa maqtu'un bi ẹ̀tọ́ ẹgbẹ́ aláàmọ́lẹ̀ pé kèfèrí ni ń bẹ nínú àwọn oníbídí à bẹ́ẹ̀. tó yẹ pé aláàmọ́lẹ̀ pé kèfèrí ni kálẹ̀ni náà kàmán ata bi qawlin aw fi'lin gẹ́gẹ́ bí ẹni tó bá ti sọ ọ̀rọ̀ kan àbó ti tó sọ̀rọ̀ kí ló àwọn ọ̀rọ̀ náà bí kí yẹn gbà yí pé alukur'an ẹ̀dá ọlọ́run ni kó wá gbà yí pé àkídà yìí gẹ́gẹ́ àkídà tó yẹ kí yẹn mọ ibi gẹ́gẹ́ bí àkídà àwọn tó gbà yí pé alukur'an yóò ẹ̀dá ọlọ́run ni kìí ọ̀rọ̀ ọlọ́run kí yẹn wá gbà yí pé ìní àdìsọ́kẹ̀ gẹ́gẹ́ àkídà tó tí yẹn mọ ibi kí ẹ wá gbà yí pé àkídà yìí gẹ́gẹ́ àkídà pé kágbà kọ́nà ọ̀bọ̀ olóko kò ní àwọn ròyìn òun làkídà tó dáa tó yẹ kí ẹ máa wà lórí ẹ̀ tí ọmọ ní ládálé lórí sẹ́gun wọn ti ń sin lọ́wọ́ bá pẹ̀lú àkídà tí ọ̀dà nìyẹn kò yẹ báyìí nìsín àti àwọn ọ̀rọ̀ burúkú tó yẹ gbogbo ẹ̀ jáde kónú Islam kí ẹ máa wá sọ wípé inú ẹ̀sìn ló ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ nínú Islam ló wà ojú ọ̀nà tó sì dáa nìtọ́ yẹ kí ẹ máa rìn ní irú ẹni bẹ́ẹ̀ tí bá ń jọ́sìn fọ́lọ́ ọba pẹ̀lú irú àwọn gbólóhùn bẹ́ẹ̀ àbírú àwọn àdìsọ́kàn bẹ́ẹ̀ àbírú àwọn ọtẹ́ bẹ́ẹ̀ tọ́jẹ́ iṣẹ́ kúfúrú ni wọ́n fi ń jọ́sìn fọ́lọ́ ọba lọ́gbà ikọ́ ráìtì lọ́gbà pẹ́sìn ọlọ́run ọba nìyẹn irú ẹni bẹ́ẹ̀ ó ti di káfí pẹ̀lú bídà rẹ̀ nìyẹn alùsùnà jamaa ilé ìbáyìí ni mo kí fún wọn. wọ́n ní wàmínhùn wọ́n ní bákan náà wàtámà sí hákìhì ṣùrùtù tẹ̀kfì kátó wá lè pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ní kèfèrí tàbá ríyàn tó yin jẹ́ kúfúrú àríyàn tó yin jẹ́ kèfèrí àbósọ̀rọ̀ kèfèrí àbósọ̀rọ̀ ẹbọ lẹ́nu kò tí ì túmọ̀ sí kó ti di kèfèrí ó ní bàtà àwọn májẹ̀mú bá tó pé lára ẹ̀ níbi májẹ̀mú yìí náà àfàjàbàtà tó ó tún yàgbẹ́ sí kéwú lọ gẹ́gẹ́ bí ìtẹ̀sí ẹ̀ ṣé bá ní sè tápàtì mọ́ wa ní ẹ̀hù àwọn tó lè mú yàn àwọn nǹkan bẹ tó ń kéde yẹn bá kó sí kúfúrú téèyàn bá ṣe kèfèrí tá a bá ti rí lára rẹ̀ tá a bá ti rí àwọn nǹkan yẹn lára rẹ̀ ó lè mú kọ níwá kámẹ́tò rẹ̀ níbẹ̀ ń kèfèrí nígbà tá a bá ti rí àwọn nǹkan yẹn lára rẹ̀ à ní pè ní kèfèrí. wọ́n ní wàmí nù ọ wá ń bẹ ń lọ àwọn oníbídà mẹ́la yóò kàn bí kúfúrì ẹni tá à ní lintifa idalika fi hakihi torí bẹ́ẹ̀ kò kọ́sí kíni o irú ẹni bẹ́ẹ̀ ò ṣe kò sọ̀rọ̀ kúfùrù jáde lẹ́nu bẹ́ẹ̀ ni kò iṣẹ́ kúfùrù jáde lẹ́nu kò síṣẹ́ kúfùrù jáde lára. àtẹ́bá lọ tí mo ní wọ́n gbé wọ́n sí i wọ́n fẹ́ sàlàyé nǹkan kan fún wa mẹ́. wọ́n ní wà hùwẹ́ kakọ́ òlò wọ́n ní gbólóhùn kan bẹ́ẹ̀ o yàrá nàfíà tẹ̀sí nàfíà nàámà gbólóhùn àwọn tó wà lórí gbólóhùn yìí wọ́n ní àlepẹ́ni kankan ní kẹfẹ́ nínú mùsùlùmí rárá wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí bá ti ń dájú kọ kíbla wọ́n náà àlepẹ́ ní kẹfẹ́ rárá wà fún náà kakọ́ ọdún yàrá nàfíà takfir nàfíà nàámẹ́n àn áhìdì àlè kíbla wọ́n ní àlepẹ́ni kankan nínú àwọn tí ń dájú kọ kíbla kírun wọ́n náà àlepẹ́ni kankan kẹfẹ́ nínú wọn wọ́n ní gbólóhùn wọ́n ní fàlàyé kẹfà ahadu min ali kibla àwọn ilé ìgbà àpáà gbọ́dọ̀ fẹ́ẹ́ nìkan kan ní kéfì nínú alu kibla. wọ́n ní wàkọ́ọ̀lù wọ́n ní gbóná ẹlẹ́ẹ̀kejì yàrá tẹkfírọ̀ ahli bídà yìí tẹkfírọ̀ mutlaqan àwọn ní gbogbo ẹni tó ti ṣe bídà báyìí ó káfíìn nìyẹn gbogbo bídà ní kúfúrú wọ́n ní gbóná ẹlẹ́ẹ̀kejì nìyẹn gbóná àwọn tó ń pé gbogbo bídà ní kúfúrú wọ́n ní wà annahum kùfàrù wà annahum kulluhum kùfàrù kharijuna 'an al-islam wọ́n gbàgbé gbogbo àwọn oníbíjà òkè èfèrí ni wọ́n mọ̀lẹ̀ ti jáde kónú islam wọ́n ní wa àti gbólóhùn kéní àti kejì tá a mujanibun lis-sawab yìí takò dodo kò sí kankan nú ẹ̀ tó bá gbólóhùn al-sunnah wal jama'ah mu kò sí kankan nú ẹ̀ tó jó dodo látọ̀dọ̀ lọ́wọ́ bá tọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n ní mukhalifu lil adilla ti ṣẹ̀ríyà ó dẹ̀ ìyapa ó tako àwọn ẹ̀dílà àwọn ẹ̀rí tó nínú ṣẹ̀ríyà àwọn ìròyìn méjèèjì ìyapa rẹ̀. فقد ذكر شيخ الإسلام ابن تيمية رحمه الله خطأ من نسب هذين القولين لأحد من أئمة السلف wọ́n ní ibùdó tẹ́mí ẹ̀rẹ́ ti ṣàlàyé fún wa nípa wípé àṣìṣe ni o gbogbo ẹnikẹ́ni tó bá fi gbólóhùn yìí ìkan nínú gbólóhùn yìí ti sọ́dọ̀ àwọn gbogbo ẹni kẹ́kẹ́ báyọ̀ fáwọn àfáà súnà náà àwọn àfáà súnà máa pè yẹn ní kébèrè pẹ̀lú gbogbo bídíà pé àwọn àfáà súnà tí òkú bídíà ń bẹ gbogbo ẹni bẹ́ẹ̀ Ibn Taymiyyah ní àṣìṣe gbáà ló ṣe kò sá àfáà súnà kan tó sọ bẹ́ẹ̀ rí láyé. bẹ́ẹ̀ ni gbogbo ẹni kẹ́kẹ́ sọ́wọ́ sọ pé àwọn àfáà súnà náà ń bẹ nu wọn tó ń gbà pé àlepẹ́ nìkankan ní kébèrè inú alùkíbla kò sá pé mùsùlùmí ní kéèfèrí nígbà tá a bá ti rí iṣẹ́ kúfùrù lọ́wọ́ ẹ̀ kò yẹ báyìí nítì àárí iṣẹ́ àárí pẹ́ni iṣẹ́ fúnfún táàrí ẹ̀rí fún nínú alukoran àti sunna tó kílíà báyìí kátó lè pèyàn ní kèfèrí àmọ́ tá a bá ti rí iṣẹ́ kúfù lọ́wọ́ yẹn àárí pẹ́yàn iṣẹ́ kèfèrí àní pè ní kèfèrí pẹ̀lú gbogbo èyíkéyìí iṣẹ́ tó bá ṣe tí ò bá ti jẹ́ iṣẹ́ bọ́ tí ò lè jẹ́ iṣẹ́ kúfù gbólóhùn alùsùn náà yẹn Ibn Taymiyyah àṣàlàyé lè báyìí nínú ah, Majmu' al-Fatawa wọ́n ní wa wọ́n ní mìíràn sọ pé lè tó correct huwa tafsir oníkàsí òpin yà láàrin àwọn oníbídà wa huwa al-qawlu al-haq an a'immati salaf òun sì ní gbólóhùn òdodo tó wá látọ̀rọ̀ àwọn àfáà súnà wọ́n ní tábà lọ́wọ́ majmu' al-fatawa mujalladu ẹlẹ́ẹ̀keje page three hundred thirty seven títí dé page three forty àbá ọ̀rọ̀ tí mo sọ yín bẹ́ẹ̀. bákan náà tábà tó lọ́wọ́ majmu' al bákan náà nínú mujalladu page two hundred fifty two títí dé page two hundred fifty four bákan náà tábàlówó ni mọ̀jáládù ẹlẹ́ẹ̀kejìlá page two hundred and ninety seven títí page two hundred and ninety eight bákan náà tábàlówó ni sharhul aqidati tahawiya tábàlówó page two hundred and thirty eight títí dé page two hundred and forty bákan náà tábàlówó ni ad-duraru sinniya tábàlówó ni tíra yìí pé àmọ̀jáládù alákọ̀ọ́kọ́ page one hundred àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé báyìí nísìn á bá àwọn ọ̀rọ̀ tí a kà yìí á bá á bá níbẹ̀ tí wọ́n ṣàlàyé ẹlẹ́kùnso wẹ́ nípa wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá ti ń sọ wípé ìṣe bídà gbogbo bídà lọ́sọ̀rọ̀ ìdí kèfèrí irú ẹni báyìí ọ̀rọ̀ tó tako ọ̀rọ̀ tó tako ọ̀rọ̀ alùsùnà wal jamaa ẹni bẹ́ẹ̀ ń sọ. bákan náà nínú àwọn nǹkan tá àwọn àbá tún náà máa ń fún lára gan nípa ewu àwọn pípù yìí tí a bá lọ wọnú page fifteen nínú tíra tí mo fẹ́ kí nínú àti tó wà wájú mi tí mo ń ka yìí náà ni a rí ọ̀rọ̀ kan bẹ̀ tí àwọn àbá tún náà tí wọ́n ti ń sọ wa lára nípa yìí pé kò dìgbà tí a bá tó rí àwọn pípù yìí tán gbé idà jáde láti máa pa wá ká tó dá wọn mọ̀ à ń láti tètè dá wọn mọ̀ síwájú kí ni o síwájú kí wọ́n tó máa pa wá. àwọn ní eléyìí báyìí Al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ pé lakinna al-kathira min an-nas wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn la ya'rifu al-khawarij wọ́n máa wọ́n tán pè ní khawarij illa fi hali qitalihim qitalihim lil muslimin ó nígbà tó bá tó bẹ̀rẹ̀ sí máa pààyàn káwọn èèyàn tó mọ̀ wọ́n ní khawarij wọ́n ní àwọn èèyàn máa wọn khawarij ó níjọ́ tó bá tó bẹ̀rẹ̀ sí máa pààyàn kẹtọ mọ̀ pé khawarij ni wọn jàmáà káwájú láàfin gbọ́dọ̀ dákẹ́ lórí wọn láàfin gbọ́dọ̀ ṣàlàyé wọn ọ̀nà tán gbàjẹ́ kọ̀wárì. wọ́n ní wàlídà yakulu sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala wọ́n ní torí ẹni ibn taymiya kọ́nà ọba àlejò lákọ́bá akẹ́ ló fi sọ pé wa kadhalika al-khawarij lamma kanu ahla sayfin wa qitalin wọ́n ní bẹ́ẹ̀ ni làwọn khawarij nígbà tán jẹ́ sí pé oníjàgídíjàgan ni wọ́n pààyàn pààyàn ni wọ́n pa mùsùlùmí pa mùsùlùmí ni wọ́n tó wọ́n gbé ìdájọ́ kèfè líle lórí. wọ́n ní zaharat mukhalafatuhum lil jama'ati hina kanu yaqtuluna an-nas ìyapa wọn sí àwọn jama mùsùlùmí wọn hàn sáwọn èèyàn nígbà tó bá bẹ̀rẹ̀ sí máa pa àwọn èèyàn. wà á mọ̀ níyà o Ibn Taymiyyah ní àmọ́ lónìí o fala ya'rifuhum aktharun nas ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dá wọn mà wọn mà wọn Khawarij yìí wọ́n ní ṣéèkì wa ní haza fi zamani ṣéèkì islam ibn tèmíyà ìgbà tí ṣéèkì ibn tèmíyà sọ̀rọ̀ yìí àsìkò tí ibn tèmíyà ń bẹ láyé nìyẹn pé àwọn èèyàn ọmọ àwọn kọ̀wárì bí nǹkan ṣe dáa tó lásìkò náà kí màá tàn ká tó. wọ́n ní ìtì sọ pé anna aksarọ̀ náà ti láyé àrífún al bisifatihim al وما وخوارج سلام وروي وتاتي ما عند أهل العلم لدى ونمما حتى يظهر أمره ولي بطال أمر وبطو ما بلسمها بمباشرتهم لقتال المسلمين فلوك كما قام مسلمين لو يتمن داوما فكيف لو رأى شيخ الإسلام ما نحن فيه اليوم من اضطرار فئام كثيرة في أفعال وأقوال الخوارج في أفعال وأقوال الخوارج هذه هذا العصر wọ́n ní fàkẹ́yìfà làwòrán à Sheikhul Islam wọ́n ní báwo wá ní òṣèwá rí tó bá yẹ pé Sheikhul Islam Ibn Taymiyyah tó bá yẹ pọ́ bá rí màá nahnu fihi àlìyáwó tó bá rí irú nǹkan táwa wà ń bẹ̀ lónìí nínú àyìnbàkánni mìnìtìrọ́ọ̀lì fi àmì kẹfìrọ̀tì pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gbà tẹ̀jẹ́ bí àfọ̀hálì wa kọ̀wárì kọ̀wárì jihad al-asri pẹ̀lú àwọn ìṣesí àtàwọn ọ̀rọ̀ àwọn kọ̀wárì jì débi pé ẹlòmí ọmọ sọ pé àwọn onísúnnà ni wọ́n o wọ́n dúró déédéé dáadáa o tó bá yẹ kẹ́bìrì tèmi àbá rí ìṣesí wa lónìí bábà ṣe yà láì màkà nípa wọn tó ni kí ni ọba sọ ń pa tiwa náà torí pé àìmàkà nípa àwọn kàwárìjì lásìkò yìí ó tún lékún ju àìmàkà táwọn èèyàn ṣe nípa wọn lọ wọ́n ní wàftìrọ́rù báàbí mímà láìlmà ìndahu bí báàbí máa yóò bìhìrú na mílẹ̀ ìbàdá tí máa wù gọ́fìlà tí a ní àfi kọ́tí mọ̀ ìtàkọ́lì kọ̀wárì. wọ́n ní bákan náà ìgbàsànjẹ́ àwọn apá kan àwọn èèyàn àwọn tó ń gbé kò ìmọ̀ òsì lọ́dọ̀ wọn. wọ́n ń gbàsànjẹ́ lórí àwọn nǹkan ìbàdà tẹ́rí tó fi hàn yín bóyá wọ́n ń kírun bóyá wọ́n ń gbàwẹ̀ bóyá wọ́n dá ọ̀run gbàsí bóyá wọ́n fa sòkòtò sókè bóyá ìyàwó wọn ẹ̀hà làwọn yẹn fi rò pé ní súnà ni wọ́n. wọ́n ní àwọn èèyàn lè ta ìmọ̀kan nípa pápápá àkídà àwọn ilé ìbáyìí so inṣàlọ ìtọ́fẹ́jẹ́ kó yẹ wá ń bì ní pé àwọn kọ̀wárìjì a gbọ́dọ̀ ta ìmọ̀kan nípa wọn kí làwọn nǹkan tí a fi mọ̀ wọ́n òun náà ní pé gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí tó ń pè yẹn ní kéèsì rí pẹ̀lú gbogbo bídà ẹ ti mọ̀ pé nínú àwọn kọ̀wárìjì lọ́wà torí pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ń pè yẹn ní kéèsì rí pẹ̀lú nǹkan tí ò mú yẹn jáde kó ní ìsìlámù nìyẹn ṣe báyìí sì ni iṣẹ́ tí àwọn eléyìí máa ń ṣe sóyá nìsín wọ́n ń pe àwọn èèyàn ní kèfèrí pẹ̀lú pé èèyàn ń lo tẹ̀síwá èèyàn tó bá ti lo tẹ̀síwá báyìí ó ti di kèfèrí nìyẹn èèyàn tó bá ti ṣe mọ́wúlídù ànábì sallallahu alaihi wasallam ó ti di kèfèrí nìyẹn. a'udhu billah ẹ wá bí wọ́n léèrè wípé inú tíráwó àbá súnàwó lọ́sọ̀ bẹ́ẹ̀ pé ẹni tó bá lo tẹ̀síwá ti di kèfèrí ẹnu tíráwó náà ti rí kà wọ́n kò sínú tíra náà láyé tí wọ́n ti rí kà adé ń challenge yín tíra tẹ ẹ bá ti rí ka pé ẹni tó bá lo tẹ̀sùn ti di kèfèrí ẹ mú jáde tíra tẹ ẹ bá ti rí ka pé ẹni tó bá ti maulidu ànábì ti di kèfèrí ẹ mú jáde kò sí tíra náà àyàfi táwọn afásúnà bá ń sọ yí pé tábà ń sèfọ́ sí wẹ́ pé ẹni tó bá jẹ́ pé maulidu tiẹ̀ bá bá débi wípé ó ń pe ànábì nínú maulidu ẹ̀ tó ń pe ànábì lẹ́yìn ọlọ́run ọba tí ń béèrè kan lọ́wọ́ ànábì pé ànábì gbà wá ànábì là wá ànábì yẹ wá kó mi wàhálà ta kó sì abẹ́ni tó bá gbà yí pé ànẹ́bì sallallahu alaihi wasallam yóò wà bí mólídù abẹ́ni tí ń sọ àwọn iṣẹ́ kèfèrí àbí ń sọ ọ̀rọ̀ kèfèrí àbí ń sọ̀rọ̀ ẹbọ nínú mọ́lídù ẹ̀ ìgbà yẹn ni mọ́lídù yóò tó máa sọ di kèfèrí àmẹ́yẹn ń ṣe mọ́lídù ànẹ́bì lásán kò gbà yí pé ànẹ́bì ọ̀wà bẹ́ẹ̀ kò jẹ́ pé ẹlòmíì yàtọ̀ fọ́lọ́wọ́ bá kò sí kúrú mẹ́ kò sí abá súnà kẹ̀kẹ́ àtọ́kẹ́ kèfèrí níbo lẹ́yìn ti rí bẹ́ẹ̀ ara wa àkídà burúkú ti ń bẹ fún wọn lélẹ́yìí àkídà burúkú lélẹ́yìí ti ń bẹ fún wọn. sọlá sara báyìí Ah, tí a bá wo ojú ọjọ́ àìkọjọ́ ti lọ gan inshallah ta'ala ẹ̀rìgẹ̀ mọ́ lọ́rọ̀ tí a fẹ́ yanjú yìí ọ̀rọ̀ tó pé ọ̀rọ̀ tó wúwo tó dẹ̀ lágbára ni ah, tó dẹ̀ jẹ́ sí pé ó ní ìdí kákọ́ sí àwọn àlàyé ìfọ́síwẹ́rẹ́ kan kó jẹ́ sí pé kó tó di pé a máa wá bọ́ sínú ẹ̀ inshallah ta'ala bá ti wá máa ṣe láti yanjú àwọn nǹkan yẹn ni pé a máa play àwọn ẹ̀rí wọn àwọn ìrújú wọn lẹ́yọ àwọn tí wọ́n máa ń gbára lé àmọ́ wá fèsì lórí ẹ̀ àmọ́ ṣàlàyé ẹ̀ pẹ̀lú ẹ̀rí tọ́lá làáfíà nínú Al-Qur'an àti hadith Ànábì tó ń ba gbogbo àwọn ọ̀rọ̀ burúkú wọn jẹ́ eléyìí báyìí nìkan tá a máa ṣe ṣé báyìí nìkan so à ń láti sọ́ra fún àwọn pípù yìí pẹ̀lú bá ti máa ń fi àwọn èèyàn ní kéèfèrí káàkiri kò sí àbá súnà kankan tó wà lórí nǹkan tí wọ́n Ramadan ó parọ́ mọ́ àwọn àbá sún náà ń bẹ́ ó ní tán wí lòun náà wí gbogbo ẹ̀ ni mo ti kọ́ọ̀tù pẹ̀lú ògbọ́n náà ọba àmọ́ wá pé ọ̀rọ̀ àwọn àbá sún náà ẹlẹ́yọ kọ̀ọ̀kan ibi tó ti parọ́ fún wọn ibi tó ti parọ́ mọ́ wọn àti tíra wọn tó parọ́ mọ́ tíra yẹn gẹ́gẹ́ àwọn àmọ́ ẹgbẹ́ wa àmọ́ wá kà fún wa ìtọ́ wà ń bẹ̀ ìta àwọn náà ń sọ ìtọ́ inshallah eléyìí báyìí òun tọ́lọ́wọ́n bá lékelé fi ní kí ari yanjú kan sọ abẹ́ lọ́wọ́n bá lékelé kí ọlọ́wọ́n bá kí ó wà pẹ̀lú wa kọ́lọ́wọ́n bá kí ó fún wa ní ọ̀rọ̀ náà kọ́lọ́wọ́n bá kó fún wa yanjú kọ́lọ́wọ́n bá lékelé kọ́ mọ́tì kí ó dàrú mọ́ lójú la ilaha illallah abẹ́ lọ́wọ́n bá àwọn tí wọ́n kó sínú fitna yìí láwọn àbúrò wa láwọn ẹ̀gbọ́n wa láwọn èèyàn wa láwọn àwọn ará àdúgbò wa tẹ́kó sínú fitna yìí abẹ́ lọ́wọ́n bá kọ́lọ́wọ́n bá kọ́ bá làwọn lójú kọ́lọ́wọ́n bá kọ́ bá yọ wọ́n kú bẹ́ẹ̀ inú ìgbèkùn ńláńlá tí wọ́n wà yìí ìtira wọn bọ ìtí okùn ẹran bọra wọn lọ́rùn ká ẹ mọ̀ èmi máa ń rí àwọn pípù yìí gbà pé èèyàn lọ ra okùn ẹran ó wá ti bọra ẹ̀ lọ́rùn wá gbé bàtà pé kọ́ máa fà wọn ibi tí bá ti ń fa lọ náà ni wọ́n máa fa ibẹ̀ náà ni wọ́n máa lọ. ṣé báyìí bí yíyà bàtà bá sọ fẹ́ẹ́ mi nínú bàbá ń pe bàbá rẹ̀ ló kọ́ nígbà tí wọ́n bá wọn pé eré ẹ̀ ni ó ní à kò sínú súnà kí ẹ̀ma pè é mọ̀ àti pé èyí kó ń bí ẹ̀ẹ́ kò òsínú kí pè é ọ̀dà pé ká gbọ́ ọba a tọ́wọ̀ ya wèrè tẹ́bí wọ́n tó fún bàbá rẹ̀ lóko tó ní kò sẹ́ni fún kí ẹ̀ma pè é ó máa ń pe jàbàtà ó tó ń ja jàbàtà pé ó ń pe ní sars kọ́lọ́n sọ wa kó mi ọmọ bú ọlọ́mọ jà bí ma bú ba tó ojú wọn rẹ̀ kókókó ni wọ́n èé gbọ́ wọ́n èé gbà ojú wọn rẹ̀ àbí ìgbà pé yẹn mú gbó wọn àti mú gbó àkídà burúkú ni wọn mú àkídà kọ̀wárì sòsíwájú kẹ́ ẹ tó máa pa wá àwọn náà fẹ̀ yín sáyé sèbá ní kù ọlọ́run ò sí ní fún yín ṣe subhanaka alhamdik ṣẹlẹ la ilaha illa ant astaghfiruka wa atubu. ìbéèrè tí ẹni béèrè ìbéèrè ni pé kí ni aburú ti bẹ bí kí èèyàn máa mú ẹ̀rí fúnra rẹ̀ nínú alukur'an àti àdìsí pé ah kò ní kí n lọ sọ́dọ̀ àbá kankan mo lè mú kur'an fúnra mi àti àdìsí fúnra mi kí n máa mú ẹ̀rí mẹ́ straight. naam wọ́n ní kí laburú tó wà ń bi kéèyàn máa tọwọ́ bọ alukur'an fúnra rẹ̀ kéèyàn máa tọwọ́ bọ sunna nabi fúnra rẹ̀ láì kùn la wípé kí ni àgbọ́yé àwọn tó ṣáájú lórí ẹ̀ ó ní pé irú ẹni bẹ́ẹ̀ aburú tó wà ń bẹ ni pé irú ẹni bẹ́ẹ̀ ẹni ẹni tí ó ti sọnù ni ẹni tó ti ń béèrè parun forí ara rẹ̀ ni nítorí pé irú ẹni bẹ́ẹ̀ ìfẹ́nu lọ́fẹ́ máa tẹ̀lé ọfẹ́ máa tú àyà kùránì sórí ìfẹ́nu ẹ̀ ibi tó bá bá fẹ́nu ẹ̀ mu ó dẹ̀ fẹ́ máa tú àdìsọ ànẹ́bì síbi tó bá bá ìfẹ́nu rẹ̀ mu nǹkan tẹ́ni àyàfi níbàámu sí àgbọ́yé àwọn sọ̀hábà àgbọ́yé àwọn sálà wò làwọn ọmọ fi ń gbọ́ ẹ̀rí yé kìí ṣe lórí ìfẹ́ nù wa ọlọ́run bá àlékẹ́lá lè dé kó yé wa bẹ́ẹ̀ ọlọ́run bá àlékẹ́lá sọ nínú Suratul Baqara ọlọ́ni fa in amanu bimisli ma amantum bihi faqad ihtadaw wa in tawallaw fa innama fi shiqaq fasayakfikahum ah, Allah wa huwa as-sami'u ọlọ́ni tí gbogbo ayé bá lọ ní irú gbàgbọ́ irú àgbọ́yé irú ìtumọ̀ irú ẹ̀sìn tẹ́yìn sọ̀hábà wà lórí ẹ̀ tọ́ba yẹ pé náà làwọn náà wà lórí ẹ̀ ni tọ́ba yẹ pé ń wà ní sọ́kà tẹ́yìn bẹ fáwọn sọ̀hábà náà ní bẹ fáwọn náà ni fàkọ́dì ìtajà ọlọ́ni wọn ti mọ̀nà nìyẹn ọlọ́run bá àdékẹ́lá ń jẹ́ kó yọ wípé àgbọ́yé wa gbọ́dọ̀ papọ̀ mọ́ta àwọn sọ̀hábà lọ́lọ́run bá fi ní tọ́ba jẹ́ sí irú gbàgbọ́ tí àwọn sọ̀hábà ní lẹ́yìn náà bá lọ ní ni ọlọ́lẹ́ ti mọ̀nà nìyẹn ọlọ́run bá ní fàyíntàwálà ọlọ́run tẹ bá wá gúnrí kúrò níbi àgbọ́yé àwọn sọ̀hábà tẹ ẹlẹ́fẹ́ máa dá ẹ̀rí gbọ́yé fúnra ara yín ni fàyínnàmà hùn fi ṣìkọ́ ọlọ́run ni ẹ ti wà nínú ìyapa òdodo nìyẹn pàṣẹ kìíkà hùn mọ́ lọ ọlọ́run ni gbogbo àwọn tó sì rí báyìí ọlọ́run ọbọ̀ tó rà lára wọn so fúnra ara wa a gbọ́dọ̀ máa gbọ́ ẹ̀rí níbàámu sí táwọn àwọn bá òun láàfin máa jẹ́ ahlu sunnati wal jamaa ṣùkọ́ ọ̀rọ̀ bá kó. jazakumullahu khairan ẹ̀rọ fún wa tí a fẹ́ mú ìbéèrè wa kárí pé a ti ti mú wa sọ̀kálẹ̀ bá máa rí kà dáadáa ẹni ìbéèrè pé ẹlẹ́kùtọ̀ ọlọ́run kí ni àwọn àpẹẹrẹ ta lè fi dá àwọn tí yẹn pariwo yìí àwọn kàwárìjì yìí tí yẹn bá ti rí wọn báyìí àbí yẹn bá wọn lò pọ̀ báyìí ẹni ilé yìí o kí yẹn tó wá kó sínú aburú rẹ̀ kẹsàlá ìdí ẹ̀ fáwọn. naam gbogbo ẹnikẹ́ni tí ẹ bá ti rí tí tí e sálámà sí yàn tí e ti dáhùn sálámà yàn àpẹẹrẹ tó hàn jù tẹ́lẹ̀ fi dáhùn mọ̀ nìyẹn tẹ́ bá ti rí pé kò sálámà sí yàn kò dẹ̀ kí ń dáhùn sálámà yàn ara wọn nìyẹn gbogbo ẹnikẹ́ni tí ẹ bá ti rí tí èkí jàmáà ní mọ́sálásí tí èkí jama ni masalasi ládùúgbò tí wọn ti ní jama tẹ̀páwọn àdúgbò kan bẹ̀ ń ṣètẹ́ pé àwọn náà kó jama ara tí wọ́n jọ wọ́n já masalasi wọn jálẹ̀ wọn lè kírun lẹ́yìn nìkan kan gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti di pé kì í kírun lẹ́yìn èèyàn àyàfi ara wọn nìkan nínú wọn lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti wá rí tí ń kírun bóyá mọ́sálásí yìí náà ní ti máa ń kírun ẹ bá ṣàkíyèsí pé tẹ́ bá ti kírun tán ní ẹ̀jẹ̀ fly polo gbogbo ẹnikẹ́ni tẹ́ bá fly polo ara wọn aláàfin àtìgbọ́n náà nu ara wọn àtìgbọ́n kí ẹ máa fly polo wà lọ́ọ̀ì tẹ bá rí ẹ̀rí tán lò ẹ máa rẹ́rìn ní pé ah, àwọn pípù ọlọ́run ti wá yẹpẹrẹ yín báyìí ṣé ibi tẹ́ ẹ ti lẹ́rìí kí ẹ máa fly polo ni tó tẹ bá ti rí ẹ̀ ti ń fly polo. bákan náà nǹkan kan bẹ sọ àmọ́ òun nídìí fura díẹ̀ òun nídìí fura yẹn láti ẹ ẹ kà fura sẹ́ni ẹdẹ ẹ wá máa sọ gbogbo ẹni tẹ́tẹ́ bá ti di ti ń pe Allah Allah Allah Allah ẹ kà fura sẹ́ni ẹ àmọ́ ẹ máa sọ torí ara àwọn onísúnnà náà mí ìtọ́ wọn ti yí padà ṣé bá ní ti tẹ́ mọ́ pé tẹ́ bá ti wá gbọ́rú ẹni bẹ́ẹ̀ náà ẹ ọ̀nà sàn tó bá yẹ pé àwọn onísúnnà tó bá yẹ pé báwọn lè máa pe nǹkan míì ni àzọ pé kéèyàn pe Allah ọ̀dà o àmọ́ nígbà tó ti di ṣàárò tó ti di àmì táwọn fi ń ma àwọn kọ̀wárì ẹ̀ bá fi ilẹ̀ fún wọn kò yẹ bá ní sìn Allah subhanahu wa ta'ala walillahi asmaul husna ó ní àwọn ọkọ̀ tó pọ̀ ṣé yẹ bá ní sìn yìí àwọn ni máa ń pe Allah jù ṣé bá ní sè àmọ́ yín tí ìfẹ́ fi bílẹ̀ ní bọ̀rọ̀ jù bẹ́ẹ̀ ni pé ẹ ra ní súnà míì náà tó náà ń pe Allah ti jí lòní kò yé bá ní so kámọ́ wàá rò bẹ́ẹ̀. bákan náà tẹ bá ti rí èèyàn tí èè rẹ̀ jẹ tí ò ní kọmọ ẹlẹ́rọ tí bá ń kiri lọ ẹ̀tọ́ náà èyí <laughs> ti gbọ́ rí súyà nítorí pé wọn ní jẹran pátá kèfèrí gbogbo àwọn tí ń dúró ń gbogbo àwọn tí ń dúró tẹ́fẹ́ ti láwọn tí ń dá súyà wọn tàlọ́tọ̀ tó ẹjẹ súyà súyà ara wọn nù. wọn sì ní jẹran àmọ́ máa ń jomi ẹran <laughs> wàláì àwọn ibù yìí mú mi o wàláì ní ẹ̀dá òkè wá ní ìyàtọ̀ nínú ẹtí ń jẹ ẹran àti ẹtí ń jẹ omi ọbẹ̀ ẹran ẹ wá bá bí wọ́n léèrè wọ́n ní àwọn ẹ̀jẹ̀ ẹran omi ọbẹ̀ làwọn jẹ ọ̀dà tí ẹlẹ́jọ́ omi ọbẹ̀ ẹran pé ọ̀dà ẹ má jẹ àmọ́ ẹ má jẹ omi toro ẹlẹ́dẹ̀ ẹ má jẹ omi toro ajá omi toro ọbẹ̀ rẹ̀ wàláì làkàyè wọn sọ orí kodò gẹ́ o wàláì tó ní gbogbo à ń jẹun káàkiri búkà tá ń jẹun káàkiri náà àti pé ẹ̀rún ẹran náà máa rún sọ́bẹ̀ sókè ní náà yóò kúrò yìí sọ́hùn sòhánà láì oúnjẹ haram oúnjẹ jẹun omi lè o. tí wọ́n wí wòrò wòrò mo ní abájàbàtà àwọn aláì jẹrẹ yìí bó láwọn máa ṣe pẹ̀lú omi ọbẹ̀ bó láwọn máa jẹ́ náà ni omi ọbẹ̀ òkú sì mo ní ẹ̀ a fún mi ní ìsinmi pé mo lè omi ọbẹ̀ ẹlẹ́dẹ̀ àwọn ó lè à <laughs> ní ẹlẹ́dẹ̀ náà mo lè omi ọbẹ̀ ẹran ajá fún mi o so bá ṣe máa ń rí nìyẹn so àwọn àpẹẹrẹ tá a lè fi dá àwọn ọmọ láwùjọ wa nìyẹn tẹ́ bá ti lẹ́yìn tí èfi síbi tí èfi síbi jẹun ẹ̀hẹ́ tọ́mú ka mẹ́ta ìka mẹ́ta ní wọ́n fi ń jẹun tẹ́ bá ti lẹ́yìn bẹ́ẹ̀ ara wọn nìyẹn ara wọn nìyẹn tẹ́ yìí ti lẹ́yìn tójú rẹ̀ lé kẹ́kẹ́kẹ́ jù tójú rẹ̀ kẹ́ lé kẹ́kẹ́kẹ́ bí ọmọ ta ara wọn nìyẹn àwọn nìyẹn jẹjú torí gbogbo e- gbogbo èèyàn e láyé kèfèrí ni wọ́n so ó tẹ́rí àkídà yóò ti dùn kò dùn lò pẹ̀lú ọmọlúwàbí pẹ̀lú làákàyè tó bá balẹ̀ àbí kẹ́ ẹ sọ́ra yídi wèrè kẹ́ tó nílò ẹ máa ẹ̀fẹ́ kíyàn sàn pé kọ̀bámọlúwàbí yàn mú kẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ kẹ́ mọ́kì tẹ́ ẹ̀ bá wá fẹ́ kíyàn àbí kẹ́ ẹ lójú kẹ́ ẹ ṣe bí wèrè ẹ̀fẹ̀ lọ́sẹ̀ lẹ́fìrí kìíní yẹn ṣe ẹ jáde kúrò ní tọ̀bí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́fìrí ṣe lẹ́bi máa ń lójú káàkiri wọ́n máa já ẹ̀rí tó máa já káàkiri wọ́n máa já káàkiri báyìí wọ́n máa kóra wọn káàkiri báyìí ara wọn nìyẹn so àwọn ọ̀nà tá a lè fi dá wọn mọ̀ nìyẹn ṣùgbọ́n ọ̀bà kó sànù wa ṣé bá ní wọn sì ní àwọn yìí sì ní ara wọn tẹ́ máa fi dá wọn mọ̀ ní pé ẹ̀rí ká kí jùmọ̀ ládùúgbò kódà ẹ̀ ti gbé jákè ẹnu wọn yọ̀rọ̀ wọn kí jùmọ̀ ní ní camp kí ẹ̀ máa gbé jákè torí kẹfẹ́ ní gbogbo àwọn tí ń bẹ lọ́ba àwọn wà kíjú máa ń lẹ̀ yìí àwọn zubila ṣé bá ní zùzù kọ́ lọ́n kó sànù wa. inshallah ta'ala tábà ní kí àwùjọ àgọ́ wa á rí pé ọjọ́ ti lọ àdẹ̀fẹ́ máa dára lágara àsìkò ṣé bá ní zùzù. náà inshallah. assalamu alaikum àtúlá. ilé ìbáṣọ́ lánàá àwọn tábà ní di prógámù ti àná àti ti ìjẹta so cancel the zero whatsapp kí ẹni yẹ kí ah, nọ́mbà yìí kó ní hadmi zero eight one eight five three four six zero five zero lẹ́ẹ̀kan sí o eight one eight five three four sixty fifty so kí a lọ fi admi inshallah ẹ̀rìn gbà ó sì kíyà dáadáa sẹ́ni wọ́n gbà ó lè gbà ní sẹ́ni wọ́n gbà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام